بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة الأفقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فالهمنا الصواب وجنبنا الأخطاء بما بفضلك وكرمك يا ذا الجود والكرم لسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهل عقدة من لساني يفقه قولي ست الله مزولا علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم مهيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته اللهم صل على محمد وعلى آل محمد

إبراهيم إنك حميد مجيد آمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب وأنه إليه تحشرون أمري كتنا كوني بوجود من عينيه dọ́nà bẹ́ẹ̀ kéré ẹ̀yìn wa gómìnà bí àkà iná ẹ̀rẹ́ nìka ó mórí yìí dị na-etinye ọrịdọrọ omori ogbo niri ime n'ihi na ọ ọ bụ nye ime àwọn mẹ́rẹ́ ẹ̀yẹ omori onogu okwu omori hi ọ̀nìrí ohi ya n'ihi dọ́jọgọ ọgọtí n'aka náà ka ìjẹ́ta bẹ́ẹ̀ inú kò mórí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ní sọ́rọ̀ àwọn bí ìtẹ́ àtẹ́kù àkọlọ́ mórí òsì kọ̀ọ̀bọ̀ bẹ́ẹ̀ mà sí àmà àmúkọ́rọ̀ fún àyẹ̀ fún fàálù nínú ọ̀rọ̀ omori kò mí ní sí ní ọ̀rọ̀ anagwe ẹ̀yọ́ náà bọ́rí omori ọ̀dùkà yìí yàyà kẹ́yìn ẹ̀yìn kàtà náà báyìí àbúkátà bọ́ omori yìí

kama ni sikwa na wewe hadamu bene ani la wallahi ali eh? ewa eh, nyama nyoso nyara sikiro ni sikwa na obaya ine hone yani izo muri kadara korora ya izo ro twa ma izo muri sikwa ya o oh, ya bon osoni oh, bana wa kono siza ino ni papira ida kanyi enyu katana vao eh wana yake enyu katana vao isema enyu katana mani mewavo osibidole kasa deo wẹ́ẹ́sẹ̀ náà ẹ̀wà àkúyà ẹ̀fẹ̀ wọn. ẹ̀wà sílẹ̀ sílẹ̀ wọn ẹ̀wà kẹlẹ̀ sikawaro ẹ̀. àbúkù òhìẹ́ fẹ́ ọba òmùdí ọmọ wa sílẹ̀ ọkọ ẹ̀yàn náà bá wọn ẹni rẹ̀ ẹ̀yàn kàtà náà bá choice ọmọ ama fa'alun lima yuri mama jetrika omenize yo murihi enize ya ni me sara na wo na mo omenize ikai ve no izo ila omenize ikai ve no izo ila te ha te ku amen amen amen do muri le kai me o kai la yusalu amma yafa wa hum yusalu ele ma ho no muri usekai ele ma ho no muri usekai sada do ma me omori kɔnɔ ɔyɛ wɔn nyina ɛdɛ maa bɔ wɔn ti ama bɛ yɛ ala bɔre n'abɔ kɛ asɛ bɛ yɛ ɔmɔ ɔtɛ deɛ yɛ kɛ yɛ nyama baa yɛ lɛ deɛ yɛ kɛ yɛ kata ma baa yɛ esɔnu kata baa yɛ baa bɛrɛ yɛ baa yɛ ɔnà wɔn muri ɔnyɛrɛ gɛlɛ kiri ɛyɛ ɔnà wɔn muri yɛ ɔni bi egusi rɛ yɛ.

muri ọba ya yi omori yasọ ìwọnyẹ ọnubọnyẹ yasọ dipẹ yasọ ìkata tura yẹrẹ so no kata tura yẹrẹ so de yẹ lusu wọgye ọmọ ẹsẹ wọn yóò zọ ma tura yẹrẹ so omori yasọ dipẹ yasọ ìkumi ọni kumi tó ẹkẹ ká ọbẹ yasọ dipẹ n'ọba ọba ya ẹtẹ ha teku omori n'ọba ọba ya ẹtẹ ha teku omori n'ọba ọba ya ẹtẹ ha teku

so mo ta kacho ni besi ne la tu tu mo sallallahu alaihi wasallam eh wa de da wa ha ma ka fa wa se be ali solution usi an kanu nu hezi ade be so ko kwa meto na we sha hanan ahama na ka se de yo mori do adi pe yo mori kai o ma won na so ira te ha teku uri oba ya ba ni دومري باكا ايضا انا ينكاي واتقوا فتنة واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب واتقوا فتنة آه، لا إله إلا الله أنا ما معي ابن قيم الجوزي rahmatullahi alayhi mẹ́kòkò yẹ ìmìnira amínú kẹyà àṣírí ọ̀nà ọ̀tọ̀ ẹ̀ ìbùnkọ́ yìí ń jọ̀ọ́sí inú bùnà ajé àfáàmù ìjà àgbẹ̀pẹ̀rẹ̀ yìí ọmọ rí yìí ọkẹ́ ọmọ rí yìí wàáyé bàkà wàáyé rúmi ẹ̀ ya kìíyà mà dókè wà

ɛrɔ mɛsira ne ma mɛ ɛ ɛma vɔya ya kò mori hi statement ɛma is touching wɛrɛ na wɛrɛ ni nana ɛtɛrɛ kò o mori na so yare ne kpe na wɔ ɛnɛnɛn ana ɛnɛnɛn ɛni mansi ɛrɛ awɔ vɔ ano dɛ yɛ wɔ ano to sɛ nisaba bi kɛnɛ naba so na ɛkɛ yɛ ka wɔ aso yɛ ara mu ɔka abago bɛ nwa mu ama agbo a sɛ bɛka ka dɔmɛ so yɛ adeɛ dɔmɛ ana ana so ɔzoe dɔmɛ dɔmɛ yi ka yɛ. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أبرا رسولك اسم ريكا ومواشو أمه أبرا رسولك يقصد ما الجنة فهو ɛbɛrɛ yɛrɛ sɔ do ɛyɛ sɛ bɛrɛ yɛrɛ sɔ yɛ ɔmori ɛwɔ no ɔmori ɔmɔ tɔ ɔmɛ yɛrɛ yɛrɛ sɔ yɛ ŋwan ɔde hi ne yɛ ɔba ma nyɛ mɛ ɔka yabi pe ɔmori kɔmori na ba vai hai tɛ ha tɛ ku amin amin wɔtako fitina tan ɔmori ɔka di yɛ zue fitina di yɛ yɛŋu fitina di yɛ zue yɛ. لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب أمر كيف الفتنة يزوي يدري يزوي ينكتا فتنة بيريني ينكتا بيريني ودري بيريني ebebe dibi hu ina ku dibi ọfi kawe nodo omori hitan seri omori yi ọna omori ka se mo kọrọ tọsọ na ẹhẹ ni ina ehe ọni tọsọ na ehe ni na ne taa. ẹyin fiti ne nehu nọ ọna ma abẹ ẹhẹ yẹrẹ sọ ni na agye na abẹ fiti ọna omori yẹ ne taa. ini fiti na ọya nika ya yezu na enwe ụgbọ ya ugwu ehọ nọ na atụdị ehọ nọ na ini fiti na ọya ini fiti na ọya nika yi ya gahi na heka ya nọ na abẹ na yi fiti na ini fiti na ọya nika ozo mehu na dia na abo dia hete to diere sai kutu rahmatullahi alayhi ọkọ̀dọ́ náà kù bí ní ìhùn fehe. kìrìkìrì fẹ́hẹ̀ ọ̀nà na náà dé ìhùn náà na èyí òzú ní kí na. ní tí ìhùn náà ẹwà náà dọkà mehu náà yọ ọkọ yẹn níbi ní ìwúlò òsibí ní wọn ẹwọta lọsí ọtọ mu ní ìlú. abdi aka ẹsọ nka ẹnẹbi dibi hu ní na a àbí ẹnẹbi dibi hu ní fitina ọ̀nà kìkì ní ẹnìṣẹ́rí òmòrí yìí tán ọdọ òmòrí omori òmòrí kàsímẹ́rẹ̀ ní ìní tán. sayid koto ìjà kàrẹ́ yìí ni na ẹ̀rọ abọ́ ọ̀ọ́dọ̀ kpọ̀rọ̀ ọ̀ọ́dọ̀ abọ́ amadọ dọ́hẹ̀tẹ̀ tọ́ba yìí n'enwe nìní kò ó mu diwi àbí kò ó mehu na dẹ́nà àwọ̀ ọ̀kẹ́ nyere abọ́ abẹ́kọ̀rọ̀ anáwọ̀rọ̀ kò ó mori ọ̀rọ̀ yà ọ̀sibẹ́ nírí mẹ́wàá nẹ̀nẹ̀. ọ̀kú ọ

ẹwù dìgbì anábẹ̀wò èyí ní òmèkúrẹ̀ nù ìdúyà ní ìtì ẹ̀tẹ́ ètù ìdúyà ní òtì ẹ̀tẹ́ àkányọ̀ ọmọ mi mẹ̀jẹ̀ ní kẹ́yẹ ètò ìhìrẹ̀ iná ẹ̀yà wọ́n yà ayẹ́ ti democracy ẹ̀rì ẹ̀rì sọ́ni islam dòwò ìhẹ́ ọ̀rọ̀ ẹ̀rì islamic system ọ̀rọ̀ yà á mọ̀ ní ọ̀sọ̀ ìrìmì democracy ẹ̀ máa máa ìrẹsọ̀ ẹ̀yìn náà dì ẹ̀rì islamic system wẹ́rẹ́ ká ibi yẹn máa ma lóka máa yọ ẹnna kú di yẹn nílẹ̀ yẹn náà ẹni tí bìrọ̀ náà náà ẹni tó kéé ni wẹ́ẹ̀kì pọ́lì ahadi kẹyẹ èyí ló rìn kẹ́nà ìrẹ́pọ̀ náà náà ẹni bìrọ̀ náà náà is political it was political báyẹn kẹ́ni náà kó dájú rẹ̀ sùn ìrẹ́pọ̀ ni tẹ̀síọ́n báyẹ̀ tẹ́lẹ̀ lẹ́kùn rájú lẹ́sùn ovílà òhìlé ọ̀rẹ́bí ìrèwó náà òhìlé àbánabọ́nà wọn yà kẹ́yìn wá ẹ̀rí anímìtì nídé ẹ̀mú dìbì náà díkùrè mù ọdẹ èyí lẹ́wọ́n bá díkùrè mù yéèzù lẹ́wọ́n bá bọ́ bá bọ́bà yẹ́rẹ́ yìí ẹ̀yà rẹ̀ là wá bẹ́ẹ̀ nẹ́kùnà yẹ́rà yẹ́ example tẹ̀rẹ̀ yẹ́rà yẹ́ experience tẹ̀rẹ̀ náà

àbí ọ̀rọ̀ yìí ọmọ mi ìrọ̀ sami báyà káyìkẹ́ wọ́n wọ́n yìí bàbá ìbí tí ọ̀ ọmọdé nkẹtọ́ náà mà ní kú ìwé tí ẹtẹ́ ní tìbìrì ajé náà nù ọ̀rùn dìbí lẹ́yìn lẹ́yìn dáàmà malaka jìbìrì ìní ìwáyà náà rẹ̀ kanyí yóò ọzọrọ maka omori ka omori ama ni nyọrọ ịza nọba na ka ọ naghị nenwe nnọọ omori ka ọnụ ezi nyima nọ ọnụ wudi egwu ete nọ sara ọkagwụkọ oreku divi a na ihe na ọbara agụba na omori gị oko oko omori anabọ ọba yi mụ kata ọmọ ẹrẹ hwọpi ma mẹzụ

kóòlù díẹ̀ náà gẹ́rẹ́ òmùrù wọ́tàkó fìtìnàtàn ọmọ ní ká ihe ń fìtìnà ihe ń wọ̀rẹ̀ fìtìnà ọmọ ní ká ihe ń wọ̀rẹ̀ náà udiri ọ̀yìnmẹ̀ ehu náà ọ̀mímẹ̀ ibi ọ̀yìnrì ihe ń wọ̀rẹ̀ láàtú sí ìbánná ladínà dọ́là mọ́mínkùm xaasọ̀ òyà nà ó chi hẹ́tẹ́ ẹ̀ bàbá náà mẹ́kẹ́ náà àkànyìn. uya na ochiete eba mama mekene akanyi walamu anna allah shadidul iqab omori okadi anaye kai ona omori oyono ni se ere ne kaka e ku fitina are eni vi emehu na enre na na ajobo ozo ki na ona e ehu na ọna eje ọna. onye nwani omori ko katem oyono ni se riri menwa zene asaada ni na saada nto muri iji biti na kyeta ne na aka na nemi azubair bin al-awwam radiyallahu anhu iniri ona ne ka ọka ayẹ kaye ayọ na mi kyeta enyum na ni zero ka ayọ na ba mu kọrọ tọrọ so ẹbi hi wọ ha na bi kyeta يعني هم هذي بيتيتين أما في الأمام ما إنك كان سعبيني مي تيتنا وسيدنا عثمان رضي الله عنه أما في الأمام ما دانيك عائشة أم المؤمنين رضي الله عنها أو بيتو لأكو كويتني أهما هشفين أبو إن قزوة هذه معركة ما هي معركة الجمل battle of kano slati mtume mwalimu ina na zubair bin awam akani kai aya no na no mulika ehyanwo fitina ehyanwo ehuna ehuna mai sai na uthman da wo ehuna yo iri be nwure no mulika e yamane ne veyone na zuwe kanyone ne la tusibanna alladhina zalamu minkum khafa kòyɛ na otu ɛtɛ ɛfasa e ma mɛkɛ nɛ akanyi ɔne asubari bin awam ɔna ɔba kanika ɔna ɔna yɛ ɔkɛ virgin ɔnodibere nwa na ɛni fiti na ɔnɔ lɔsi dɔn bɔtɔ lɛ wɔn ka ɔmɔ ɛni fiti na ɔnɔ ani ɔnsaba yɛ ka ase kaayɔ na mɛ yɔ nɔ na ɔno tu ɛtɛ ase kɛ na ɛba abɛɛ tɔ ase kɔ yɛ ɔmo kɔrɔ tɔ ɛnɛ so. lọ́tọ̀ tó mú rí ní ìdí kí dọ́lọ̀tì islami àdọ́lọ̀tì islami ẹ̀wọ̀n abázi abdullahi bin saba anumukọ di islam jẹ́ zimuna finchi ìjọ rí kúrẹ̀ kúrẹ̀ ma dana hussein na Osman. la ilaha illallah bi ẹnana akọ̀bọ̀ náà yẹn na sáadẹ̀ ní débàzí dáhà ní ní dehara ku ali kɔnere ɔnɔ ku bɔrɔ tora no ɛnɛ aka ɔbidi ɔbidi ɔyinɛ ali ɔnɔ ɔlere te ka mi ziri ɛso ɔkani eyi ɛso ɔkani eyi bɛ tuma hɛrɛ mi ziri ka mi ka anu mɔri yi anyi kete nyiwa. inú mẹ́tọ́ kẹtẹ́ wọn náà ọ̀rẹ́ ní fesibẹ́sì ẹ̀hẹ́ iná lànà hẹ̀rẹ̀ kú ẹ̀kọ́ náà kúkú ẹ̀rọ tó lánà ẹ̀rẹ̀ yẹn ní iná lànà wà anáwó sẹ́yìn náà fún bí ẹni radiyallahu anhu dodo amara ore na mo kono ne nan ene amama sha amara na yeto sha amama huri madina ina na mabawo usman eba nyara eba do ya ama mo ama na wo ma ana ni bi ni o nyara ma to gina na da da be za na mako lẹ́fẹ̀ẹ́ dọ́nà wọn lẹ́kọ̀ọ́ mi bá mẹ́rẹ̀ ọ́nà ní ètùtù ká ẹ̀ Ali sí alìsùn mẹ́ alìsùn mọ́ta mọ́ mẹ́rẹ̀ àwọn náà òtún kèmí sí ilé yìí náà iná ní wọn mẹ́rẹ̀ bẹ́ẹ̀ àmì bẹ́ẹ̀ yá fáwọn àbọ̀n ẹ̀yìn sàn mẹ́rẹ̀ sọ mẹ́rẹ̀ alẹ́ ọ̀rọ̀ mi mẹ́ àwọn báyìí lọ sọ fitina. fitna sẹ́yìn na fún àwọn onye akwọ na ẹgbẹ́ ọ̀nà òhun yẹn lẹ́lẹ́ fa. lọ́sùn tó mú yìí. àmàdí rìwáyà sábẹ́ ka ọ̀ yìí náà wọ̀ yìí náà kó yìí ọ̀nà. àmà wọ́n wá sí ní kẹ́nẹ́ka yìí ó sì tún olama osira ekidara nyenye ane don dɔwɔrɔ ɛrɔ ntɔn mori dɔkɔ nyi suuru ka ida na ava na ri na deni ida na ntɔn mori ntɔn mori ana kɔɛ na yɛ deni dɔkɔ esi kɔrɔ na da ava tora dɛ wɔ danyɛli ekusi hini kɔrɔ na aka na ava tora. fitini papapa anabi ọna eyi ẹni na saa abe dogo wẹsi ọmọ na ọnà ipa ọpọ náà yà mẹjẹ omuri ọyẹ abubakar nisodin ọyẹ ọkata kọsi ọyẹ ọkata kọsi bẹtẹ kyerẹ ọbẹ ẹkọ deege ọbẹ ẹkọ wọn mu kọrọ ọmọ bi ridan ìyẹn yẹn nana da ojú omuri bẹ su dẹdà hu ní islam dẹdà nyi kẹ́ni sáhẹ́ zaka. do muri do ya abubakar ne siddiq okata ko zete ku ino no <laughs> ọba wede ana ana zete ku ọhụ na ehe onye nwa nọ onye nwa nọ ebere ya ha ọbịa ọnụ asabe nneke na-esi nọ si bede amaghịrị obere mayewa dịrị ihe nụwa na tebe Ama mai ba wai sayid na usman rinin na tabe talha ọrẹ azubair bin awwal dẹbi yanda hon bi ali ìjọ náírà sí bẹ́ẹ̀ ayọ inú madina dẹbi yanda hon wà nìka ọjẹ́ nkẹ́ náà ní makka ibi tí nọ náà nọ mọ̀ abẹ́kẹ́ náà ibi tí nọ náà mẹ̀ tí ẹsẹ̀ kẹ́ náà abẹ́sẹ̀ ń dẹ́kọ̀ ẹ̀tẹ́ ni mark kẹ̀kẹ́ náà náà kọ́rọ̀ hajj jòzó ìzò ìfìtì nànà ìdí ọ̀nà lè fi ẹ̀tẹ́ abúlé mẹ́kọ̀ ẹ̀tẹ́ náà kọ́rọ̀ hajj àbẹ́sẹ̀ tó mórí àmà kọ́ yẹn náà. lọ́tọ̀ tó mórí mi ìdí àwọ̀rọ̀ àwọn òkúmá dídí náà dé ige ìmá kẹ́yà dédú bìtú àwọn kárà àwọn òkúmá náà má tọ́ náà yà denu betua wakara ase bɛyɛ ayɛ ali ɛnu bɛ betua wakara osman bɛti nyɛ nkɛ na ava madina idenu betua wakara osman bɛkɛ ne koko ava awo jɛ ɛdɔ de ne yɛrɛ tɔ amɛ mɛ kɔya ni. na wakɔ ɛfɛ ne na ama nyɛ nyɛ nyi ɔwɔ wɔ ba de koko ezu eyi maka de ezu ewu madina ne maka. ọmọ wọn sábẹ bíbí huri madina ní maka ìdíyẹn náà maka esanto abesanto mori na ehi maka asaaba banbanye na ehi maka banya nam akpɔtɔ bɛka ɔsibi doole anara so bɛyɛ ayɛ ayɛ kakaa yɛ ali ka abɛ nana nyi wɔte na yɛ wo usman ɔkoa bɛba awowa anadɔ tomuro kɛɛ ɔmɔ naa mɛs ọ̀dọ̀ tó ń lò kẹ́yìn àná ẹ̀rẹ́ yà bẹ́ẹ̀ ní tẹ́tẹ́ ẹ̀yẹ́ bá wù ẹ̀ bẹ́ẹ̀ kì í sáyé ní ìsìnkú màmá bìkà yìí ọ̀stabilize ìjọba náà ọ̀bọ̀rẹ́ máa fi ìjọba yà tẹ́ bẹ́ẹ̀ fún yé mímọ̀ bẹ́ẹ̀ àwọn onírẹ̀ ọ̀nà ọ̀nà ẹnì kan níjọba mẹ́ ìgbà sí ẹ̀ ọ̀kọ́ rẹ̀. Ya àwọn ẹ̀ náà dẹ́yọ̀ kọ̀ bí khalifa ẹ̀yìn mẹ́yìn mọ́ bọ́ọ̀lù ẹ̀sìn táwọn náà kọ̀ gíláàsì bẹ́ẹ̀ ayọ́ ọmọ ọmọ mẹ́rin nìyẹn jẹ́ ká àmì ah, yẹn wù usman maka ẹ̀ bàná kọ̀ ẹ̀tẹ́ húrẹ́ bẹ́ẹ̀ ẹ̀hán ni ẹ̀ ti bá sùn bẹ́ẹ̀ kí bẹ́ẹ̀ maka ẹ̀ bàná kú jí rẹ̀ kó húrẹ́ ni ká ẹ̀ ti bá sùn ọ̀rọ̀ rẹ̀ nínú abẹ́ bá wù usman ìyẹn ti bá صلاة الكون أنا رانا خليفة بابا قلت بابا دولتين inu bò tó ọwọ́ ká eré nà nà àbá nà àná ètò bá sọ bọ́ọ̀bù ọka erimu iri irimu na ali ọne ọne ọne ịlọ na agwa abubakari ụlọ ụwa wee tete nyi ụmụ iri irimu na ali ọ ọne itete don jp one de tete nyi bọ́ọ̀lù mímí usman anábàáwò ọka erimu anọ nọ naanị irimu ọ̀nàbàáwò nziri ya n'ọkụkụ gwetelu ụwa wee tete ma ndari nọ. lọ́sọ̀ ìtòmùrí ìrìnàwó ọ̀nà anamà ní ọkùn tìrẹ̀ ìrìnàwó ọ̀nà ní ọkùn gbẹ̀tà owó ọ̀rọ̀ ẹ̀tẹ́ máa not dàrú lọ́sọ̀ ìtòmùrí mi owó ọ̀rọ̀ ẹ̀bẹ̀rẹ̀ ẹ̀họ́ bí islam ó sì ẹ̀gàdí andu wọ́n ní kúrò andu ẹ̀rọ ahìrẹ́ ẹ̀rẹ́ yóò mórí àkáàkà asúgàhìnì ni asúgàhìnì ni asúgàhìnì ni àwọn ọ̀nà wọ́n yẹ ìwọ́n mẹ́ẹ̀kẹ́ ọ̀nà ọ̀nà kàn yẹ gàdí wàhùn fẹ́rẹ̀ وزي يوم السنة نمرك كونك إليه أنه أبو ذر الغفاري رضي الله عنه أما يمينا إنه قرى حج أم سيدنا عثمان ونعنى آية سيدنا عثمان وأمير المؤمنين أنا بخليفة نحن بتوضى لك سيدنا عثمان أو أكو الله amadaraka ɛna ɔkwa ɛna imina amawɔ yi na ha gyaame do yi ime na. sala na kakora ka na ɛba wa kɔn ɛbo ntu omori ime kɔn zohor ɔre as ìjẹ́nu bẹ̀tù abọ́dọ̀ bẹ̀bẹ̀fà wọ ọ̀ka sẹ́yìn náà osman ọ̀kọ́ ọ̀raka ka ị inna lillahi wa inna raji'un ntu omori iriri ma hɔn yɛn ma nɔ ama ina dana mi rɛ idɔ ne kɔɛ tɛra akwan dɔn ne de kɔra ka yɛ nan yesu kɔn hɔrɛ kwan ba kɔra ka yɛ nan ɛna ne yɛ tepe de ka a ah, ko mi tari ji wu sɔn ɛna ma kaka ina lɔ wari mi wu sɔn sɛbɛ ɔna ba kɔra ka yɛ nan o ko ne mu fitina ɔno sɔrɔ yɔdɔ bi mi kɔnɔ didi kɔnɔ kɔra ka yɛ ba. odidi huni raka yɛ nɔnɔ ne kɔ aham ɔtɔlɔ wɔ fitini ɔnɔ mori ma naka yɛ ka ɔtako fitinata azani de yi afɔnɔ di islam yɛ wa lɔn tó mori ma mɛrɛ ando yɛ ando n'oyɛ n'o yɛ so yɛ tɛni ka yɛ usman ɔnyɔ n'ɛ na ani do anyɔ n'ɛ to wɛrɛ de mi kɔ su yi zɔ hure yìí.

kanya dɔbidi and implication na bi ka ye kɛ kɔfɛ bɛ yen nɔ ɔsɔfɔ kɛ nɛ dɔrɔ dɔbidi agukiri mi wuli ɔnɔ bɛ hɛ aka yiri ɔn dɔ dɔbidi ɔndɛ yɛ wɔ kɔdɔ ndo rira bɔ bɔ adi wɔdɔ ndo wuli sɛnyɛ ɔhɛrɛ bɔ ne bila di aisha radiyallahu anha dɔ yi nɔrɔ nanɔ hapshot anɔn ribɔ hini anabosan tó mori ɔsa ɔmɔ orísun kɔnɔ sáàsá di abdullahi bin umar anabɔ ɛnɛ bɛnan dɔ kaayɔ kéye ɔsɛ zuki madina medina asɔna na bɔsɔ ɔni madina bɔsɔ tó mori. tí yéṣu lẹ́tọ̀ náà mẹ́ni. and isa ni yọbi ká ọmọ ní mẹ́rin sì kiri ọ̀yọ́ ọ̀yà tí aisha ọ̀nà ìyẹn àbọ̀yìn nọ̀nà nọ ọ̀hẹ́rì rẹ̀. ana sheikh abdulhamid kish ìjà àkàrẹ́ ọ̀nà ẹni kàṣẹ́ kan ọ̀kẹ́ aisha mama náà oyin lè jìrẹ̀ ẹ̀wọ̀n náà oyin lè wé ìdíwọ́. tontiki ibn kathir ini albidaya wa nahaya ọmọtọ nana ka ibi kẹsẹ nana ka ka yi aisha bana ki di wọ against tẹsán náà wò man ki hu nẹẹmẹ and islam nana ka ka yi agehu náà yà wẹẹrẹ rẹ bẹẹ kò náà mi ha ọ̀rọ̀ zọbẹ́yì àsáábẹ́ bányá bányá àsáábẹ́ tó ẹnna tó tó bana hóun náà yìí ni kàdé hu náà mẹ́ẹ̀. and islam ọkà ka zẹ́wọ́n dé èrè na mẹ́kùnà ẹ̀mẹ̀ ní ọmọ náà ọ̀rọ̀ náà ọ̀dọ́ mi ti bẹ́ẹ̀ dẹ́ẹ̀dẹ́ẹ̀dẹ́ẹ̀dẹ́ ihe kí yẹ ẹ́ ilé ní rẹ̀ èzì fìtínà yọ lẹ́nu kó ìdíde láàyèláha ẹ̀lọ́ ọ̀rọ̀ mana ịdịrị ebe ebe na ọrịa na onye eji nwa ogoro ọ na-asa bede wee ya da ụka usi wee ya ka udiri udiri onye ama wee ya usi ntọ mọrị ili ni ụgbọ ara ara ọmọ yẹn ni mẹ nan dẹbẹ nyi bìjẹ tọsọ kabọ n'ekyi dẹbẹ nyi bìjẹ tọsọ kabọ kana anagẹwà yẹrẹ bẹ sẹni awo sayidina usman ama ọmọ ayé wa bi kọ èyí zọ ọnà ẹmẹ bùlẹ tàmà ka omori ka nisa nisa àwọn alákàbọ̀ àwọn akárẹ́ aisha nù asẹ́ni bí nìsa dé aisha dẹ́wọ̀n yẹn wọ́n gbọ́ wọ́n dúró tí mi yẹn wọ́n yẹn ní nìsa ẹ̀sẹ̀ lẹ́yìn lọ́ọ́ kẹ́ni yẹn nìsa dé ní ní dọ́ kanyọ dé kọ́ náà aisha nkume ajan anya abiorete pooro sanaba e, ama ɔhi azubair bin awan atotɔla ebiru akahɛ naba mimi azaba barima asanyere kilasi otun wuli mi amawa ita ye abe nurse kudi yi ɔna ɛyɛ de kyɛtɛ ho ɛhɛ abanu usman enire enire hɛtɛ sɔrɔ yi lɔ. ɛnɛ kɔkɔ adɔbi de de akɔrɛ yi kata ŋɔ akiti nyojo yan de dari do fa akiti nyojo yan de dari do fa ìtumọ̀ bàbá bọ̀ ìdí adìrẹ ka àbá ihu bàá kárí aisha káàbùsùn tó múrí ọdí jẹ à ní alìka ìkírà nkúmá náà hàn. ikyaho ɛnam ayɛrɛ nnisa de nnisa de si kyira nkoma no aho de na nkoma nnɛtɛ ɛrɛ mmemme me hɛrɛ ifa ìdíra nkumi mẹta ọlọmọ eyi wù bẹbẹ ìdí ẹkọ mẹjẹ ẹbẹ ẹbẹ ká ká iṣọ já àgọ ọmọ lọdọ eyi wù bẹbẹ tí wọn àtẹnẹ kò sọ ntọ́ omi ní ọjọ́ àgọ abọ́n náà lè wúwo ahírò ọ̀sẹ̀ stọ́ ọ̀sẹ̀ záàjẹ̀ ọ̀bọ mẹ́n ọ̀bọ kàkà mẹ́n. dọ́gba náà kwala kẹsí aisha bàrẹ̀ mani madina lẹ́yìn zi rẹ̀ kó náà tọ́ ana sàásà dábàá náà sọ́ ní madina. slọ́tì ọ̀tún mú yìí. ẹ̀mí rẹ̀ nìkan yìí ọ̀rọ̀ wọ aisha ọ̀yà mi yìí sọ̀ ìtọ́ náà. ayi ọya ni jí ní dáa lọ́ọ̀ dáa bọ́bọ̀ náà yẹra wọ̀ dáa gbọ́dọ̀ kẹtẹ́kẹtẹ́ dèké wọ̀ họ́ pa náà ní su àbọ̀ ẹ̀ ń su àbọ̀ ẹ̀ ń su náà wà. fitina bọ̀ náà ọnụ mi kì zobẹ́rọ̀ kàkà yìí ìzọ̀ ọ̀nà ọ̀yà bendi ro kene ka ida ida ida wa bwem choya ta keno ka nye kena sade enwe de tore kene nen enwe de tore slatu to mo rini al imam al bukhari radiyallahu anhu rahmatullahi alayh ini hadith on don mi ama don mi abdullah ibn umar radiyallahu anhuma akuntum sallallahu alaihi wasallam ka kai idha anzala allah biqaumin adhaban ijo mori otu ehete iragwenyenye asabal adhabu man kana fihi odana ina wanene ama betinire anastu ehete do yo no do kekanyo thumma thumma bu'ithu ala amalihim obre mono mori akwa akwete ne kwikiyama de ikitreso a okoro no rara ma osokwa akwete Matuyo shomuri. Sallallahu alaihi wasallam. ikitua so kɔn mu aba mɛ ɔso kɔ akɔ ɛtɛn hadith ɔsɛ baa kan ɔne abidjan ɔsɛ umeira ɔkɔ na ɔwɔ ɔhɔn tó mo sɔlɔ sɔlɔ mu kaakaaka yi inna allah ɔkɔ mo rihi laayo abdibul amata bi amalal khaaso ɔma soya ɛne pɛnyi o irea ne pɛnyi mɛ oya na ɔma se ri abɔza oya na ɔma se ri abɔza bẹ́yìn náà fàhàrà hàn èyí pọ́ọ́rọ́ náà àbọ̀dọ̀ àbọ̀dọ̀ máa nílé ká ó di yíyá dẹ̀ nínú àmà nínú wọ́n hùm kọ́ọ̀dìrú náà àlà àyùnkìrú ló kátà bẹ́ẹ̀ nìní ọ̀yí záàjà ọ̀yí kàkà káyì náà sọ̀rọ̀ mú dibi. fẹ̀yìdà fẹ̀yìdà fáàlù ẹ̀ẹ́wà ẹ̀ẹ́wà ọba mi di kúrè nù dẹ́n náà kàkà àzúbọ̀jẹ̀ nù dibi فإذا فعلوا ذلك أذب الله الخاصة والآمة إني جنو دو موري دو بابا بيتا زما متنا إما دو روا ويوغون صلاة الزبير بن الأوام يوم أموري أنا نبتكو فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة أني ذا ترى هناك القرآن enyuma na ene sin nan kai ena eno muri ebiri kare no den man we horo ngoi na jinan daba uthman uthman ana wo sara na sa sa ali on na rewo ali ema wo sara na sa sa al husamin hasan na poison ajon to muri daba poison hasan onye oh, azubar bin awam dare zan dare won ana ko wonde kabe be crucify hali de ki yazid bin abi sufyan amanon fitina do ko ane nan polo dare wo hussein et karbala ana ba yon to muri osa ni fitina no wa ni ma ba

azɛnɛ ɔnu bɔbɔ yà inú bàbá àwọn ọmọ bá nà kẹyọ náà nà nẹ àti kàní kẹyì sí rẹ wò bí àmì hẹ àsúwò ká ní láìpẹ́ nù ní lúwẹ̀ ló kéré sùn lẹ̀ náà yà lúwẹ̀ hu àwọn ní wọn tó ini fi manu hadis ini tuma ni hadis ona fi gẹun on tó mọ̀ sallallahu alaihi wasallam ọka anyi ẹni sáábẹ anu tó mọ̀ yìí ẹni bẹ horo mu ni fitina omori ma de iye yi wa agbori kẹ nẹri sáábà na tó ma. don so mori aka ni kaye aba anya ba ma ma be do hama wa me do mori mori wa bi inza asana wa ko ya kaye ro ka wire o na hyo no duwe ro ke wa do bo follow e wa do bo sa sa wúrẹ̀ ọ̀nà tó mú rí ìkà láti tó mú rí nìyí wúrẹ̀ ọ̀nà tó mú rí sọlọ́lọ́ sọlọ́m ọ̀nọ́kà kaba anyi bọ́ọ̀kà tuntun tó bẹ̀ sùn kaba anyi mẹ́sà ẹ̀ bá mu ẹ̀mẹ́ ní ehoro wọn ní fìtínà ní ìkẹwò àmọ́ ọ̀yẹ́ náà ọkọ̀ mú rí ìwà ìbí yìí wá àgòvì àṣà bá nọ nẹ́nẹ̀ nẹ́dẹ̀ẹ́ ọkàdàbà abẹ́dẹ hamawa mẹ lomori kú ẹ̀hìn jahannama. صلى الله عليه وسلم أو كما قال صلى الله عليه وسلم أنا أنتم صلى الله عليه وسلم أنا ما سبعين واتقوا فتنة أمريكا يهون فتنة يهون هنا يهون بيانا يهون بيانا ẹwà náà mẹ yẹwà vèyà asọmẹ ewe na-eme ewere ihe nwa lọwa maazị kọnọ mee gbochiri enyi ka aka eye ka aka kai لتصيبن الذين ọmọdé na ó tiẹ̀ fẹ́ ẹ bàbá má na omori kadi anaye kai anna allaha shadidul iqab kuyono no omori serio la o katen o iniri me ngwa ma abeti iniri me ngure ono ono no omori ke ezuye a muri oba ya yi amen wa qulu in antum qalilan kama kaya wani kai wadhkuru duwa kama inni wadhkuru duwa kama inni idha antum qalilun mustadafuna fil ard kama inni umma bidhi yani me don omori ma ne wa mewni idha antum qalil dama yenni ipenyi deka ɛna n'akora ɛna ne hijira hore makaba madina ɛna omori eberi kare ìpanyinna ma yɛ bɛ ka boko omori ɔmɔnɔ ɛnum ntɔ omori ɛna omori eberi kare wakoro do wa kama ɛnni ìdá antom kɔni ɛni donu yi ɛnu onu wuli yi wɛ bɛrɛ nini mustapha afuna fal ar do ba ko menene ɔkɔmɔ menene adanababi ni tu nɛŋo ɛni soso mɛni. تخافون أن يتعصركم تخافون أن يتخطفكم الناس فآواكم duwa ihe nwa nene inu mo nusi weyi nene duwa enye ya nene anwe ehiu na anya takatafa kumu nasu kasala vaza ho nene kasala vaza ho nene kasala vasna cha nene hera zamai panyin no yɛ dɛ ka faris ɔne rome nnuan ane rome afane faris nnuan the persian ɔne roman empires ɛne yɔn ìjẹ́ ìkìjọ́ náà ɛnɛ wọn kata hɛ ɛnɛ wọn kata hɛ abɛ kore larubawa ne nan de nye otu de de de gaa yi wɔn ɛ gaa yi wɔn jɛbi ka ye ibà ɔlọ́ọ̀ bọ́dọ̀ bi di to ìnɛtí larubawa yɛ wọn bọ́dọ̀ bi di ti lọ lọ́nà sálẹ̀ jẹ́ nsẹ̀ yẹ wa. No, na na ɔsɛ ɔsɛ ne taiwa kame yɛ akɛta ɔsɛ waka mɛkɛ na ɔka mbɔ ma nɛ sɛfɛ de nima ma ma bɛ de tɔre so rome the roman empire or the persian empire bɛ gawa hi wɔn ɔnɔrɛ ibere yɛn a na ayɛ sɛ ɛyɛ na ti bu nsɛm mɛn no ma bɔ ɔnɔrɛ ahwɛ maa yi na adi ayi yɛ yi russia and america ɛtɛ labawe ne bi ti bɔ bẹ́ẹ̀ kà mẹ́rin kọ̀kọ́ wọ́n ni ẹtí lábọ́ ní gẹ̀yọ́ russia sí syria náà abẹ́ àwọn ni bí èrè ní rẹ̀ anáwà ni russia sí syria ẹlẹ́yìn lẹ́jọ́ wájú wọn amẹ́ríkà náà wá sí saudi dọ́sí dọ́sí ọ̀ ɛkoro no kɔnɔ anakɔ ɛnɛzɛ ɛbɛri arabi two million kɛnɛzɛ dɛ ɛbɔ nyamɛ kuwait dɛ esu kuwait no wɔn maka ina aban bɛga bɛga wɔhɛ wɔ wɔn ɛnɛ nɛɛ ɛnɛ nɛɛ control ɛnɛ nɛɛ mɔ dɔtɔ ara so direct they came direct ɔn agbe ka ye abi ɛtɛlɛ bɔ na aba ke saudi na akɛtɛ amɛrika yɛ kọ sẹ́wọ́dún mi náà yà kọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn sẹ́wọ́dún kọ́ sàbẹ́lẹ́bọ́ náà ẹ̀sìnlẹ́bọ́ náà ọ̀tọ̀ sẹ́wọ́dún náà ẹ̀yà kẹta náà ama àwọn akẹ́kẹ́ sẹ́yìn yẹn náà ẹ̀yà kẹta náà sọ ìrẹ̀mọ́ bíbí náà yẹ ọ̀nà báyìí náà náà dùn mama yɛ nika takafu na yɛ tɔkatɔka kɔmu nasu na mori akaa ɛdana dawo ehiw ni nika yɛ asi avanini vazaw nini dɛ mɛ ɔnɔ mɛ se wo eyi. Dọkas na nne n'omuli aka ịzọ enebi the Persian and the Roman empires. Dipenyi dịka aza nne na ya akọdịka alabawe na mi ilu ihe na-aghọ ọdịka ọdị na-ewu n'ofeke na-azụ azụsa amụrụ. Ankụ mere ya ka ya ị na-adị nso sị achọ na ị na-adị na ebe omuli ọ naba ya dọbede. Survival of the fittest ekwe na nifa. Ọsọ mmiri anaghị. Ebe omuli ọ naba ya dọbede. survival of the fittest ina menya wo kai ne bia aba aba ma nya wo ra oro aba ma ozuni fit aba ma kata ba ama ha ama mo bi aba ma kata ba ma na e ko ni ama ba láti tó wọ́n yìí ẹ̀yà àwọ̀ dìbò ẹ̀yà ń sí bọ́jẹ̀tì ní ní house of assembly àmì national house of assembly dé mẹ́ sùkùsùkù pòrò àwọn ní ìyà ọ̀pọ̀ náà kéèmé sùkùsùkù nílẹ̀ àwọn ọ̀nà amábọ́ ní ẹ̀yà ẹ̀yà ẹ̀nà ẹ̀yà sùkùsùkù yọ wọ́n ẹ̀yà ní ìyẹ́ ìyẹ́ yọ complete justice ọ̀rọ̀ yẹ̀yà ẹ̀yà islamic system bí báyìí ní kogi bí yàtọ̀ ẹ̀dọ́nọ́dọ̀ òwúwọ̀ yàkọ́ ẹ̀ ká buhari àmà ẹ̀nà national level láti ọ̀tọ́ mọ̀ na ẹ̀nàmí yìí níjọba náà yọ̀ ọ̀dẹ̀dẹ̀ ẹ̀nà iṣẹ́ yẹn ṣe yìí rẹ̀ ọ̀dẹ̀ ìdíkà ọmọ bó sọ̀rọ̀

ọ̀rọ̀ náà wọ́n ẹ̀kọ́ fún mọ́ nọ̀ nyá ẹ̀nà ló kúkú èyí ó bọ́ wà lẹ́nu ẹ̀rọ ẹ̀ o ẹ̀rọ ẹ̀rọ kẹ́ẹ̀dì lè rí rí lè ẹ̀hẹ̀ àwọn ẹ̀rọ bọ́ mọ̀ ẹ̀ àwọn mọ̀ wúlò náà bọ̀ bọ̀ yà wọ̀ ke na so samu ni ize dọcha mi jẹ ọmọ bi ẹhọ ẹhọ pọ ẹtẹ haram ẹtẹ haram ẹtẹ kaaba ma kaabọ ẹtẹ kaabọ nọ a ní bọndù ní akọ ẹhẹ ẹkọ hu ní bọndù ọ̀nà wọ́n yẹn ń kúrẹ́ fún wọn wọ́n yẹn ń fún wọn. jahiliya ɛnu mu kaba nene dɛ do dɛ do banya kaaba ne tu bi ka ɔne ya o esu ɔlu esu ni kɔnɔ wɔ ɔba gɛrɛ ne ti kaaba o yɛ baa jɛ kawa hɔ ɔba ɛɛ kaaba no ba yɛ ɛdɔ ni yɛ ɛkyɛ yan ama boundary yan ɛdɔ mo ɛdɔ yɛ fɛ naba a na ẹ̀họ́ ya nù jọzọ pẹ̀júwe náà kẹkẹ àbá mẹlẹsẹ àná wọ́n ìka ẹ̀yà máa nà kàrẹ́ wọ́n dúró kaaba ilé ti kàbọ̀ náà èyí di kàbà kẹ́ náà ní èyí náà báńdì dẹ̀ ka ẹsẹ̀ kókó ọmọ ìka náà nà báńdì àná tẹ́ náà wọ̀ ọ̀sàrà wọ̀ ògùdà ẹ̀dẹ́yà. kókó wáyé kàtẹ abọ́dù ah, ẹnẹ hàrà gbọgbọdọ wọ́n tó mọ̀rí mi. náà mọ̀rí àkàyè náà mi yà yàn kàyè tàkàfù na ayé tàkàtàfà kùmù nàásù nuwe yɛ wɔn ne ka odede hu na ɔne ne enula enetela ba na akɔkara ɔne wɔato gyina ne ne onehun na ɔne kue yɛ wɔn ne kasa sa ɔne ne mo nwɛ. asọ́gbà wọn ni dọ́ọ̀mẹ́ wọn ni ọmẹ́bù ọmẹ́bù fa awa omori ṣahayọ wọn ni na ahẹ́ wọn tẹ hamadi ọ̀nà bí madina dọ́ọ̀rẹ́ madina kedọ ọ̀nà wọ́gà ga jẹ́ pé òun ni bẹ́ẹ̀ gún un dɔnni dɔnni dɔnni guuni ni wɔn ina bi irakɔnu beri kɛtiri nyɛ kɔ gawasa bazɛri domori guuni wɔn irakɔ kɔ fana kɔ ni islam wọn wọlé sọ bẹrẹ kó ló ń tó omori kò iná yẹ omori mana bọ àwọ. وربكم من السماء لعلكم تشكرون omori ọgụ ọwa na abirekwa na ọta abirekwa na nneba na kwa ọbara mana ntu omori dasha afefe inu ma bakiri ọnụ umar ọnụ ofman ọnụ ya kuma nwunu ma ali ọna te idaru erekwa na nna keku na omori akeku wa abụọ ene ebi ọnụ ya nne ekwu wọrọ rọshakọ mina tajiba don omori don mizeyi onini izele ka ihu e, e ni samande nono ye na ka ke ayo e no tie tene re babu re ko babu goni menere ugwe ni ihu hu ni babu ono muri aka ni kai ono me halal wa oyi ni obi ni oluba no ni mizane wan aka bana wa ini goni ma ini ogwe na ni mama ari huru le kure ire ni ono muri ono me halal ịwa. ọjọ́ etí dọ̀kẹ́ mẹ́ wàá kẹ́lẹ́ ilé ìwé sọ̀rọ̀ iná àdúm petroleum amábó yẹ tó ogún ìrẹ́ sọ̀rọ̀ iná ibi ma àyìnlẹ́tàn fọ́sọ́fọ́ ẹ̀gbẹ́ ní kò mọ̀ lọ́hùn ẹ̀fọ́ dẹ́ wọ́n yẹ wọn ní wọ́n yẹ wọn sì yẹ nìyẹn ọ̀nà ini jana ɛdá yẹn sá yẹn discover yìí mi petroleum on night inú ma bọ̀ dọ́sọ̀ ni ni mo tó kọ á iná adi ni ẹnẹ nyẹ olú wúwi rẹ sábẹ ẹn sàwùdí tourism lóbi wọ̀rọ̀ mina tɔyiba dɔnku ɔmɔdi dɔnku mize iye wɔn nɛni izɛma mi la alakom tashkuru o bɛ sawɔ wakɔ na ɔmɔdi yɛ awɔ nɛni o bɛ sawɔ wakɔ na ɔmɔdi yɛ awɔ nɛni o fila tuntun mɔdi mi. ni mama wɔn nana alhussein mɔrɔgi ìjà mi taalik ìrẹsọ ayọ̀ nọ náà dɔkta omori esi yie wa kɛnɛ tama yɛ ko na omori anayɛ pɛwɛ ɛnu ma n'ɛsɛ kumi eyi yɛ asiri yɛ na omori mu kɔrɔ de dze ko na omori de aso do na omori mu kɔrɔ do na omori do na iwa kata do na iwa kata pooro de ne koko kata to ɛsɛ abɛɛ bɛɛ ne kuba mu kata to ɛsɛ abɛɛ bɛɛ yɛ abɛɛ jozi the Roman Empire, the Persian Empire, era e, e, e, Islamic government tatari. Lọ́sọ̀ ọ̀pọ̀ kẹfì jọ wà náà. Lọ́sọ̀ ọ̀tọ́ orí yìí. Ìyẹ́ wa bá, dẹ́nu náà kúkú sódò ń borí mú kọ́rọ́. Dé ìkiri ẹ̀họ́ kúrò lè ju wẹ́rẹ́ yìí. Dé kíkú ìwé àwọn ẹ̀nà ní ẹ̀rọ àkú lójú púpọ̀ ìwé ní alẹ́ rọ́ṣọ̀ amẹ́rẹ̀. ọkì ẹ̀mọ́mí islam ìrọ̀bí islam ọ̀rọ̀ ìdàkọ̀ ẹ̀fà jìndẹ́fà rẹ̀ máa ní ní sọ́nà òmùrí kẹ́ẹ̀mẹ́ ní ẹni sẹ́ sọ òmùrí àkà ẹ̀sẹ̀ náà rẹ̀ káyé ẹni sẹ́ náà sọ̀rọ̀ ìjẹ́kọ̀ náà rẹ̀ fún kápọ̀ náà rẹ̀ máa báyọ̀. búrẹ́sì ọ̀rọ̀ bá kakọ́ mi nà fàyè bá làálàkùn تشكرون يا أيها الذين آمنوا لا تقولوا الله والرسول وتقولوا أماناتكم وتقولوا أماناتكم وأنتم تعلمون يا أيها الذين آمنوا أمري الله يا نبأ سبب أيها المتشتت

abu sufian ọma nsuhu abe o akama na otu je ebe ora orizi rekwa don mori kwasa abe ne gon orizi e ezire islam don kai wan ka e abu sufian nsuhu abe ama yotu je ba kwa eta nini wana gari abu amma asoze e ka enu botu awa ne de wo na anke ne mere fete de ki jozi wa ai en ba se ya ni afa na wa ka ya ka onori suwa di munafiki nyala ba tẹ̀lé sáà tu yẹ bó sofiyan kọ́ńtò mórí ọ̀rọ̀ àfihàn rẹ̀ kó àwọn agẹ́rẹ́ wodu wodu dùn èsì rẹ̀ wò. láti tó mórí mi. àwọn ọ̀sán ti kàyé munafiki ẹ̀ka e ẹ̀ka e, e ni wọ́n tó mórí ẹ̀yìn mo ni munafiki si ti kàyé o. láti tó mórí mi. ke eba gogo ayo nusichete niso mori wagwa ntanu ọ ga gwasa adonyaran ana ahi na baba abu lubaba iyo no meba ya anabai muhammad sallallahu alaihi wasallam o meba mu madina ane bɔbɔ ne yahudi ne ane bɔbɔ ko nnɔbɔ nɔn ɔno bi tu imadina dɔn ruwa nyi yɔgɛn ini yɔgɛn nɔ bi ka ɔlɔdɔba ɔlɔdɔba adiɛ fɛ fa kan bɛ wɔn ma hɛ kan ɛdɛ ba ne a fɛ ne anyị ananwe ehi na ntụ omori hi ọzan ụba akwa ete ebe ahụ ndị ene na erewo arụwa na oni na ọba ka anyị sọ nime bụ akwa dị ahụrụ dị na erewo dị ndọ ma ndị pete dọdọtụ bọọba dọtụ nọ ịnị gazọtụ handak ọnụ bụ ahụ gazọtụ ọ̀nà tó mọ̀rí yìí náà ni tó sì kárí madina anubọ yahudi ni anubọbọ nbọ ní israẹlẹ náà náà hibá ni kọrọ yìí wa dẹni rí káfíìn kúrẹ́ṣì ni àti ìpanáhìbọ fáà dínyi ọdẹ kẹnẹfà bẹẹ àvàbẹ bíbí hu àkọmí bíbí hu pọnyára ẹni bá ní kọrọ yìí kọ ẹni wọn náà yìí nà dínà bẹ́ẹ̀ni wọ́n ṣe ọbẹ̀ yín ìrà mẹ́tọ́ ni kẹ́ni bíi tí yín ti du ẹ̀ẹ́dẹ́ e, ẹni e, e, bíi fi dẹ́nu ti information ìsọ àgbọ̀mọ́ náà lọ́kẹ́ ní sẹ́yìn wa ègbú ẹ̀dẹ̀ ni ègbú tó mú rí ọ̀rọ̀ àbá náà ẹ̀fẹ́ ọ̀pọ̀ yàrá. ìjọ ń tó mú sọ̀lọ̀sọ́lọ́ ìjọ máa yẹ kàdánù náà lé bíi èwù dúhìí ọgẹ bíi kò yọgẹ salman farisi. radiyallahu anhu ana ana iran de ko non to to sallallahu alaihi sallam. doka atuse kari madina atuse kari madina kenan ko ko na tusu gwom gwom aboda na ya no madina ona ona nwa na tusu gwom gwom owó àṣẹ́rùzù ní eri ẹ̀ẹ́dẹ́ tó ọdẹ́kì ní èyí ọ̀nà wíì èyí ọ̀nà ní ìlúsá ẹ̀bẹ́bà ní kọ èyí ọ̀dọ̀ ọ̀nà èyí bọ́ọ̀nì kùráìdà dájì pàmásí wa ní sọ́nà tà ní kẹ́nẹ̀rẹ́ ẹ̀sẹ̀rẹ̀ dọ́sẹ̀ ń tó múrí ọ̀nà ẹ̀ka yìí iye ọgọ́ mi rí káàkiri nínú ọ̀nà bàbá látún tó gbé ìpanásí wà kèsì rí dẹ́ kóòdọ̀ dé ìkízọ̀ ọ̀nà ìkẹ́kìrí ní hì ìdíhì ọdẹ́jọ dàbọ̀ ohun tó kó mú bí ẹ̀nà ẹ̀kọ́ ọgbẹ́ni ọmọ na kẹ́nẹ́ ọmọdé àmàkọ́ na jíjẹ pé ọ̀nà àgọ́wàwá ọ̀nà kẹ́nẹ́ ìrẹ́ mẹ́rin ló tàbí yẹ tẹ́n láti na ló no muri na ngwa himu ya ngudi madaki ma, ma samara ya wana kake na wako ina dira mira ya ka bile kuzwe ba salatu to muri on to muri an na ngune yi ora ngwa wire kwa ntete malaka jibril obita malaka jibril akaka an ka ngwaru ora ngwaru ya kwa na nyere kwa ora ko yetene ani malaka ina ekwa ni yeto ɛne malaika ɛne kikɔ anyini yɛtɛ omori kama waka ɔka afei ɛso kweba ne kɔrɔ ɛdame yahu de ne ɛnna ɛdahi e ɛfɔlɔ so anu bɔbɔ kɔkɔ ne anyi ba no kanyɔka n'anyi ba no nadir n'anyi ba no ba no kɔrɔ ɛdame ba no kɔrɔ ɛdame kɔkɔ bɛ tɛ ɛnana wa de la kana kɔɔ de lọ́tún tó mú rí ló ń tó mú rí dọ́kọ̀ ọ̀rọ̀mà dọ́hìọ́ dàkọ̀ ọ̀nà ka aya àkọ́ ẹ̀tẹ́ àndé kò máyé là omi zoho ìmàlẹ́kà jíbi owó tó ń tó mú dọ̀rọ̀ ọ̀ka rẹ̀ ló ń tó mú rí ka ẹ̀ka àkàkà bọ́là ọ̀rọ̀ máa kó afọ́nyà máa kó sọ́là ákè ìdíbà ní kọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ náà jìn ìsàlẹ̀ ọ̀sà náà ọ̀rọ̀ ìbáde ìdí bàmí kúrọ ìbàmí ìjẹ́ yà á máa ẹ̀mẹ́ ẹ̀ ń wòrò aláfààrí sùtù ilé nà ń dí sàbẹ̀ nílé na dẹ́lẹ̀ nyẹ ká ọ̀nà ọ̀kùsàlà ní ẹ̀rẹ́ nà ìdí bàmí kúrọ ìrò ntọ́ mórí kọ́ ká iṣẹ́ mórí wí dé ní ehe yìí anira ni ẹbẹ ẹgbẹ ní bàtà yìí dẹbẹ yìí kọ ẹzọ dẹbẹ yìí dẹ kí níbà ní kúrẹ ẹzọ ẹnà kọ àná ẹnà ẹyẹ ebe ayé jẹ agoka wọn yóò mórí eyi eyi ẹ bàbá kẹsẹ sẹlẹ àmọ yóò mórí ọsọ ọrọ mẹrin àti sọ mórí èsì nílẹ ẹwọn. Láti ìdíbà ní kúrọ́ ìlànà rẹ̀ rẹ̀ kó ń tó mú rí ọ̀rìn èrí rẹ̀ fún náírà dídé yìí ẹni máa dọ́gba kárẹ̀ wọn ní àkọ́wé yìí mú tu wọn. dábẹ́ ní dé wọn èyí tí náà bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ jọ̀bọ́ kárẹ̀ òkúkọ rẹ̀ ní community ẹ̀ ní èyí ló turu dẹ̀ ní. àmì wọ́n kéré mú tu wa ẹ̀rẹ̀ wọn ọ̀ ìkéré tu wa dọ́ntó bìsí jẹ́ wẹ́ẹ̀kẹ́ ẹ̀hún fáadà ní yìí yìí ìjọ ọ̀tá ọ̀run ìyẹn ní yìí yìí ìjọ ọ̀tá òwú ọba àtọ̀tọ̀ ẹ̀. láti ọjọ́ wòlíì ìyẹn yahudi ọ̀yàn ìjẹta wọn wà kata wọn wà lédè ké ní èrè mẹ dọlà àhẹwà dọkà ẹwọn náà lánà ọ̀nà àṣẹwà ní rẹ ọ̀nyọ̀nyá àná kọ́ńtúrò mọ̀rí yìí ọ̀yà àná dẹ́n ẹ̀rẹ̀ ní tẹ́tẹ́ iná lẹ́nu náà sẹ́yìn rẹ ẹni kẹ́ni sáà sáà dẹ́n ẹ̀dọ́yọ̀ dáyọ̀ nẹ́tọ̀ ọ̀bẹ́ẹ̀ nìyẹn ní bí islam dáyọ̀ nẹ́tọ̀ ọ̀bẹ́ẹ̀ nẹ́tọ̀ ọ̀sọ́wẹ́ nìyẹn àtúgbẹ́ Maka bẹ́ẹ̀ náà yẹ kọ ìdè ìzọ́ ọ̀la rẹ̀ bẹ́ẹ̀ náà rí ajú ẹni níta kà bẹ́ẹ̀ nìyí. Adi pa afa yi. Ẹni kẹ́lẹ̀ náà ni mẹ́ dáná tá ọ̀bẹ́ nìyí. Ẹ bọ̀ bọ́ ọ̀nà ìràwọ̀ pé sábàtì. Ẹni àkàkọ́ ni mi, ohun tó mori ni iná yẹ ká ìrẹ̀ ẹ̀ mi. Jòdì ká yẹ ẹkọ sábàtì ẹnẹ́ mo kọ́ rẹ̀ ẹnẹ́ màá rẹ̀ kọ́ rẹ̀ kó. ni tó ètù ẹ̀rẹ̀ yẹrẹ kọ́ nìyí. then the surprise them. Josi kera abẹ́mu ha bọ̀rọ̀ ẹ̀ roke ẹni ẹnsẹ̀ ẹkọ sábàtà ọbẹ̀kọ ìwọ́tò yahudi ni. Dẹ́kọ̀ yìí lahat ẹnabi sunday ọbẹ̀kọ ìwọ́tò anamọ̀bọ̀ ni anamọ̀bọ̀ ọwọ́ ni. Ẹni kẹ́ nira maa nìmẹ̀ ẹ̀ wà bọ̀ ọ̀nà adẹ́kẹ́ ayọ̀ inú ní pàpẹ́rẹ́ yìí pàpẹ́sọ̀ ndẹ́kẹ́ yìí sẹ́nu nà ẹ̀ bọ̀ anyi sɛ ɔmɛ kɛnɛ ma wa hɛkɛ nɛ ɛnɛ nam inu paul de sɔn bɛka yɛ hira la na bɔ bɔ mɛ da bɛn nɔ yɛ ka na bɔ mɛ bɔ mo ni so yɛ arɔba bɔ mara wa yɛ sɔ kɛnɛ mo kɔrɔ yɛ ko isa bata ka bɔ ولقد علمتم الذين اعترضوا منكم في السبت فقلنا لهم خذوا قراركم خاسئين اسايا اكاي بابا مام wa ayɛ nene ɛnana mɛnɛ mɛhi ne koe sabat dzozo do no mo ni si ɛtɛ wa de na di wo lónà omori kàwé kẹfà àdé sọ́yì mọ̀nkẹ́ ọ̀nkyẹrẹ lọ́sọ̀ nsọ́ omori mi ne yà bọ̀ yí ká àbáná fún asad ká wá isọ́ omori mẹ̀rẹ̀ rọ̀ wá ọwọ́ bọ̀ ọ̀sọ́ náà rẹ̀ wọ̀nyí ne ká àbáná fún asad dọ́kẹ̀ ẹ̀hẹ́ ẹsẹ̀ náà kú lọ́mọ ọ̀fà ẹsẹ̀ nìmi ìjẹ́ nìmi abẹ́bẹ́ ń wọ tẹ̀síwọ́tẹ̀ wọ́ wọ́ra ẹ̀nà ẹ̀rọ fún ọ̀tẹ̀ ń onto omuli ọraba then ruo ọgọrẹ izo izo omuli ọwọ na makara ẹkọ aba abẹ mi tọhẹ tẹn then ya kẹ na e, nye ezi ẹwẹ e, oh, e, na nna na wàrọ ẹ ya. mọ náà ẹnna ẹ na kọrẹ kọ náà de na-enye nga ọ na ọrụ na wọtẹ mi na tuntum rizu da ka ka ba na waje asaka izi izi nu wenen sa menen na fa wa ene wo sa ni ke na tuntum rizu na ne wa tun tuntum rizu kene si sulu ene si reconciliation lọ́sí ojú ọmọ ọ̀tọ́ mi náírà bẹ iná bá mi ọ̀tọ́ mi náírà bẹ tẹ̀m bẹ́ẹ̀ ni ṣẹ́jú ehun ọ̀nà wa. bẹ́ẹ̀ tẹ̀m ẹ̀rọ yọ ọ̀rọ̀ yọ ojú ọmọ yìí. iná bẹ náírà yọ ojú

lọ́sùn ojú ìwà ọ̀sọ́wọ́ ma ń juwe lọ́mà ń tún ní gẹ́gẹ́ nínú kánì ọ̀rẹ́wà ọ̀rọ̀ mi ọ́fìnrin mi káyẹ̀wà àmá ọ̀rẹ́wà wọ́sọ́ ma náà wọ́n bọ́sẹ̀ káyẹ̀wà ká ọ̀rẹ́wà ọ̀rọ̀ mi ni Mini, wàá ọ̀rẹ́wà ọ̀rọ̀ mi. abulu baba na ɔkɔ ka ye ɔno ahu da ɔdɔ ne yɛ kata ɔno ara agyan bii ma nɛ amaana ɔno ara agyan ba no na tuntun mori mu ɔmɛ hu lɔ ɔba dɛmɛ ne tuntun mori mu leki ni ma lɛ sɔ sɛ so kan ni ma lɛ si abulu baba sɛ so kan lɔ ɔhɛ awɔ hɛ yɛ hɛ. dosi ɔhɛ ɔnyama yi ma lasi ina ɔhɛ masi zɔ iri yiyɛ lɔsɔ ɛma ni zaa lɔka yi esɔn ɔnɔ ewu do oje yɔ ɔnɔ la jamba ma na ɔkɔ náà hɔ ɔbɔdɔ mi yɛ kaka yi mo jamba kɛtɛ nyi ilẹ̀ out of ewuru ọdún mẹ́ lọ́rọ̀ àjọ ọgbọ́ mẹ́ lọ́tún mee. mọ̀ nínú sọ wọ sọ́wọ́ nàfún mọ̀lásì bí kò sánà àbá àwọn àìnú mi sánà dọ̀rẹ́ mọ̀lá lọ́dọ̀ ọkọ̀ sánà dọ̀rẹ́ sọ́wọ́ rẹ̀ ọrù oòrù ìnákanákò ìfẹ́ ọrù sọ́wọ́ ọrù bí

usɔɔ usɔɔ wɔ yɛ o inu wa inu wa yɛ ka afɔ ne ma ba usɔɔ wɔ yɛ o. lọ́sùn tó mọ̀. ìrẹ̀ ọmọ afọ mẹ́kọ̀ mórí òtú ẹ̀tẹ́ lọ́mọrí àkáyọ̀ wọn kẹ́yẹ̀. yàrá yọ̀lẹ́. Asu rẹ mọ mọ orí rẹ mọ wọn nínú wọn rọsùn atọ́ntọ́n aso mọ mọ orí ọ̀rọ̀ ntọ́n rẹ mọ wọn nínú. asore rẹ mi dɔtɛ mi anayi na kaka nɛ ɔnɛ ɔnɛ mi asore mɛ ŋɔ rɛ mo hɔ nɛ mi. ɔbɛbɛrɛ mi ka wa ayɛ mi ka wa mọ rẹrẹ mu wa hanin wa yẹ udigbe náà ni kọdọ mẹ rẹrẹ mu bọ wa rẹ yẹ ka yẹ enyi sọ na omori mẹn ọmọ àdàbẹ ẹ bọ ẹ ha yọ ẹ bọ ẹ sọ náà omori ọsẹ yẹ gẹwò wọn náà di ìyìnbá fún ọdọ aláma nínú haka haka wọdùkú na tẹ báa wà á rìn náà báa tìlà báa tìlà wọdùkú na tìǹà اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فسلط عليه سيف انتقام كجبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر اردد كيد من أراد أن يكيدنا عليه وهول المكر من أراد أن يمكر بنا عليه واصرف خذلان من أراد أن يخذلنا عليه واجعل سوء من أرادنا بالسوء عائدا عليه ولا يهيك المكر السيء إلا بأهله وكذلك أخذ ربك إذا أخذ الكرة وهي ظالمة إن أخذها لم شديد اللهم ارحمنا فإنك بنا راهب ولا تؤذلنا فأنت علينا قادر اللهم ارزقنا فيما جرت به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت التوبة

ẹ̀wọ́rọ̀ nyara kúkú na nwòhú ọ́nìṣẹ́ ní na nwò ọ̀dẹ̀rẹ̀ máwẹ̀ bàná nyìmọ̀ ọ̀yà ni wàá sọ̀tọ̀ yẹn wà. ọjọ́ ní wàá dé wọn wà hàn ọ̀yà mẹ́lẹ́ nyìmọ̀ ọ̀yà kọ́ sọ̀tọ̀ yẹn wà wọ́n ẹ̀ ẹ̀kọ́ yẹn wọ́n bá ima yɛ kɔ oyin wɔ wɔn bama wɔn afɔ wɔn ano to hɔ wɔn ne koko hyɛ anan to hɔ na wɔka wɔsɔra rɔyin na de yɛ eke obi sɛ bɛ owó na koko na wɔn twenty nine ɔpaati obi lɛ ilẹtiri kadi yɛ no kadi yɛ no o ju nye ilẹ ilaha wọlọwọlọ

اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فسلط عليه زلفة جبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبل فلله المكر جميعا يا رب يا من له جميع المكر اغفر كيد من أراد أن يكيدنا عليه وحول المكر من أراد أن يمكر بنا عليه وصل الخذلان من أراد أن يخذلنا عليه واجعل سوء من أراد بالسوء عائدنا عليه ولا يهيك المكر السيء إلا بآله وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذها لمن شديد اللهم ارحمنا فإنك بنا راحم ولا تؤبدنا فأنت علينا قادر اللهم ارزقنا فيما جر به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وحريرا ونعيما وملكا كبيرا برحمتك يا الراهنين الراحمين ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين وسبابة للأمم في صحة وعافية وقوة جسم وقدرة بدن وسلامة أعضاء وسعة رزق وزيادة علم وإيمان وألحقنا بالصالحين فعل لما يريد اللهم جل آخر كلامنا بقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين آمين آمين صلوا على النبي الكريم صلى الله عليه وسلم